الحمد لله الذي حرم الظلم حرم الظلم على نفسه وجعله محرما بين العباد ọpẹ́ ni fún ọlọ́run tó ṣe àbòsí léèwọ̀ lórí ara rẹ̀ ó sì ṣe láàrin ẹrú ẹ̀ láàrin ẹ̀dá ẹ̀ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنفع قائلها في الدنيا ويوم المعاد mo ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba wa náà ẹ̀rí tí láyé àti ní alkiyama bákan náà mo ń jẹ́rìí pé anábà Muhammad sallallahu alayhi wa sallam irú ọlọ́run ọba irú ọlọ́run ọba wa náà ní òjíṣẹ́ rẹ̀ sí ni ẹni ẹ̀sà rẹ̀ ni ọlọ́run ọba wa sàlékún àti ìkẹ́ rẹ̀ àti gẹ̀ fún àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ tí wọ́n jẹ́ ní pàtàkì ní land a máa ṣàgbéyẹ̀wò ìwọ̀ dúkìá mùsùlùmí lórí ara wọn ìyẹn ni pé bọ́lọ́n ti ṣe ṣe ká jẹ dúkìá ẹni ẹlẹ́ni léèwọ̀ lórí mùsùlùmí òdodo tó sì jẹ́ pé ọ̀kan nínú àwọn ìṣesí alábòsí ló wà tọ́lọ́run fẹ́ ká sára fún yaqulu Allahu jalla wa ala ya ayyuhal ladina amanu la ta'kulu amwalakum bainakum bil batil illa an takuna tijaratan an taradin minkum mo pe ẹ̀yin tí ẹ gbàgbọ́ ẹ má ṣe jẹ ohun ìní yín láàrin ara yín pẹ̀lú èrú àfi kí ó jẹ́ òwò ṣíṣe pẹ̀lú ìyọnu yín. ní sátú nìsà àyà twenty nine yẹn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe jẹ dúkìá yín láàrin ara yín lọ́nà èrú ẹ má jẹra yín èyí tí wọ́n ń lò lásà ní èsì tí wọ́n ń dá pé wọ́n gbà ẹlòmíín tí ń wá kiri lójúmọ́ ayé ẹ̀ nìyẹn pé bẹ́nìkan ó sì bọ́ sí òun lọ́wọ́ tí wọ́n bá sì bọ́ sí lọ́wọ́ tán yóò mọ yọ̀ yóò tún mọ lọ fún àwọn ẹlòmíín làbárè pé ó ti gọ̀ pé ọwọ́ ti bà wọ́n àjọ dáwọ́ ẹ̀ wọ́n jọ dáwọ́ ẹ̀ ìyẹn náà nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n padà sọ dojú ọwọ́ tí wọ́n lọ mọ káyàn mọ́ nítorí ẹ̀ pé ọ gbé wá ní túláàsì ẹni tí ó gọ̀ ọ̀hún tó gbọ́n wọ́n gbà lọ́wọ́ ẹ̀ntú láàsì àmìbà sallallahu alaihi wasallam ó ní la yahillu malu mri'in muslimin dúkìá mùsùlùmí kan kò tọ́ o kó dìtẹ́ ni illa bí tí bá tí mi nafsi àbí tó bá yọnú hadisi nu wà àrọ́dọ̀kún àtọmọlúàbí yín àlékún haramun èèwọ̀ ni o ẹ ara yín lẹ̀ èèwọ̀ ni dúkìá ara yín tẹ́ yọ̀ǹda èèwọ̀ ni ọmọlúàbí tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fẹnu bà ẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ kàhúrúmọ́tì yawmikum hada gẹ́gẹ́ bí ọjọ́ òní náà ṣe jẹ́ ọjọ́ èèwọ̀ lọ́jọ́ tánàbí ń sọ̀rọ̀ yẹn lọ́jọ́ àárọ́fà gbà tó ṣe hajj fi ṣáàrìkún hádá lóṣù yìí tá a wà yìí fi bàlàdékùn hádá nínú lóyìn nínú mọ́kànù kárọ́mọ̀ tá a wà yìí nínú kótóbà nábì tó ṣe nìyẹn nígbà tó ṣe hajjatul wada hajj tó fi kó láyé wà á kúlà mọ̀wálì náà sì lè bá ti láwò tó rókún kẹsì rọ̀ mímọ̀ wá jẹ dúkìá àwọn èèyàn lọ́nà tí ò tọ́ tọ́lọ̀ ń fi máa bínú ọ̀nà tí máa gbà wá pọ̀ ọ̀kan nínú ẹ̀ ni àríbà èlé àwọn èèyàn tí ẹ̀ fi bẹ́ẹ̀ gbàgbọ́ yé rìbá ní generality of muslims owó tí a máa ń sọwọ́ kó dúró lójú títì yẹn làwọn èèyàn ń pè ní rìbá mo sì mọ̀ pé ọ̀tọ̀ ló kọ eléyìí nínú ṣẹ̀ríà ọ̀tọ̀ ló kọ owó yẹn owó ti rìbá yìí ni owó èlé owó èlé àwọn èèyàn ti mọ owó èlé torí pé ọ̀pọ̀lọpọ̀ ti gbà kánrin kéèyàn ya ẹgbẹ̀rún kan kó san ẹgbẹ̀rún kan àtààbọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn aládàáni ṣe àwùjọ ń ṣe bóyá ikọ̀ kan nú àwọn ìran ọmọ èèyàn wọ́n ń ṣe àti gbogbo ọ̀nà yóò kó jẹ́ ilé ìfowópamọ́ ń ṣe àlèdínà ya kòlónà rìbá àwọn àyà kan tí màá lè mú wá sẹ́nà tí ń bí àkọ́kọ́ ní suratul Baqara sura kejì àyà tó seventy five. àwọn tí ó ń jẹ èlé wọn kì yóò dìde bí kò ṣe gẹ́gẹ́ bí ìdìde ẹni tí èṣù là mọ́lẹ̀ nípa fífi ọwọ́ kan rẹ̀. èlé towó yẹn òun ló gbajúmọ̀ lára àwọn èèyàn ni kì í ṣe bí owó nìkan lèlé yẹn wà ó wà bí oúnjẹ nígbà pé tá bá ti sọ pé owó èlé ibi owó làwọn èèyàn gbọ́yé sí ni tó gbajúgbajà ṣùgbọ́n bóò la ṣe fẹ́ fọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú gbogbo ìgbà tọ́lọ́run bá ń dákọ ìyà àwọn olùmọ̀ máa ń pè yẹn sákèsí nǹkan yẹn àbí ń dákọ ìbínú lórí ẹ̀ṣẹ̀ kan wàláhì ó yẹ kẹ́rọ ọlọ́run ọba yẹn yẹ kẹ́rọ ọlọ́run ọba yẹn ẹ̀rù ìjọba ayé ń bá yẹn tó bá fìyà sí ẹ̀ṣẹ̀ kan tí sì ń fìyà àwọn yẹn lóòótọ́ ẹ̀rùjọba ayé ń bá yàn ìgbà téèyàn ò ní bẹ̀rù ìjọba ayé nígbà tí wọ́n bá fọwọ́ ẹ̀rẹ̀ mú òfin kan tó jẹ́ òfin ìjìyà ká tó wá sọ pọ́ lọ́yìn lẹ́dà àkọ́kọ́ ẹ̀wọ̀n gbọ́ ayà yòó alẹ́dínà yà lónà rìbá àwọn tí wọ́n ń jẹ rìbá pè lóko táwọn èèyàn mọ̀ sí kó lè yé ìmíì náà ó sì táwọn èèyàn tún kà sí èèyàn ó kàn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń belé ìhun ni o lágbára àti ra nǹkan twenty thousand ní cash lọ́jà ẹnìkan lòun ó rà ọ wà fún òun ní twenty two twenty five thousand ní san díẹ̀ díẹ̀ àwọn èèyàn tún máa bílèmù àwọn tí ń ṣe léyìn kò ní fowó lé púpọ̀ ni o kò ní jó gara jù ni o torí pé ẹ̀dẹ̀ ló fẹ́ ṣe fún ọ ṣẹ̀dá Islam fara mi léyìn àwọn èèyàn tún ka eléyìn náà sí. Si èlé ìpè àìbí twenty thousand níjẹ́ two thousand náà lè ẹ̀kọ́ san fún tó bá ti san twenty thousand twenty thousand tó bá ti pé kó di tiẹ̀ ní rárá ó lè fowó kún torí pé wọ́n náà mọ̀nà ọjà tó bá fẹ́ ra cash àti pé kì í sowó ló gbé fún ọ nǹkan kan ló rà tí wọ́n ń sanwó ẹ̀ tó ẹ̀pọ̀ ló gbé fún ọ lónìí ọmú twenty five wà èlé gangan tá à ń tọ́lọ̀ ń léwa jìnnà sínú. In islam fi ní bùkátà sí kagbọ́yé bóòlù ọlọ́run ṣe láwọn tí ń jẹ rìbá ó dìde. wọn kì yóò dìde bí kò ṣe gẹ́gẹ́ bí ìdìde ẹni tí èṣù là mọ́lẹ̀ nípa ti ọwọ́ kan rẹ̀. ìdìde wèrè ní ọjọ́ àlìkíyàmọ̀ báyìí ọlọ́run dákun mọ̀ sí mọ̀jẹ̀kọ́rọ̀ wọ́ tọ́ sí ìbínú wọn ní ìdàtí béèrè àti káyà kan nínú prógrámù wa ní Ramadan ni tọ́lọ́run náà gba àwọn kan dìde láfọ́jú tí wọ́n máa sọ wípé ìǹsì fọ́jú láyé ọlọ́run bó ló ṣe jẹ́ wọ́n máa sọ fún pé ṣe ẹ̀ fọ́ ṣe bó rí nígbà ké fún ọ láyé àbí àwọn kan nígbà tá tàbí nù ṣe bí tí wọ́n bá ń kọjá lọ́mí títí àkàdébẹ̀ ńgbà náà ni wọ́n máa kìka bọ pé ọ̀rọ̀ tó ń sọ tó ń pè ní yẹn àfẹ́ gbọ́ wàstáṣẹ́ò sì yábà wọ́n tún wá daṣọ wọn borí wọn tún fẹ́ rí ànábì ọlọ́run tí ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ní tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ ẹ̀ ní rí nàmọ́ ojú onú ti fọ́ láyé wọ́n wà a máa bẹ́ẹ̀ náà ni ti rìbá ìdìdí àgànná sàn pé ìpìlẹ̀ ìpìlẹ̀ wíwọjá ànámọ̀ náà nìyẹn nígbà tó bá dìde ní ìdìdí àgànná ìdìdí wèrè ẹ tẹ̀síwájú. èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n pe òwò ṣíṣe bí èlé lórí. wọ́n ń pe òwò ṣíṣe bí èlé lórí. torí wọ́n sọ wípé nkẹ́tẹ́ ń ṣe ìyẹn ń yáyàn ẹ̀ ń yáyàn ní ten thousand ẹ̀ gba twelve thousand ẹ̀ ń yáyàn ní twenty thousand ẹ̀ gba twenty five thousand wọ́n ní yes of course business ni ayé àwọn làǹkà yìí n tó fi rí bẹ́ẹ̀ ni pé ẹ pé rìbá lówó allah akbar ẹ tẹ̀síwájú. ọlọ́run sì ti ṣe òwò ṣíṣe ní ẹ̀tọ́. òwò gẹ́gẹ́ fúnra rẹ̀ tó mọ́ ọlọ́run lẹ́tọ̀ọ́ ni wà á rọmọ rìbá ó sì ṣe èlélé èèwọ̀ nígbà tá à ń sọ̀rọ̀ alhalal àti haram ṣé mo sọ àwọn tó bá gbọ́ tọ́pìkì yẹn tá gbọ́ ẹ́písòdì yẹn pé ó fẹjú nínú òwò tún ti kan halal àti haram yìí tí àwọn èèyàn ń sọ eh, rìbá wọ́n sọ di business ẹlòmíì mo gbọ́ pé wọ́n ní ẹlòmíì ò ṣiṣẹ́ kankan mọ́ ju pé kó yàrán lọ́wọ́ kó sì gbèlé lọ fáwọn èèyàn ti bá débẹ̀ kò ní ọjà kò ní ṣọ́ọ̀bù kò sí níbì kan tí ń lọ èlé yẹn ní ń gun owó tiẹ̀ tí fi ń sayé àwọn èèyàn sọ débi wípé a kàn ń sọ pé kò sówó láwùjọ yìí ni tẹ bá fẹ́ yáwó èlé today today they will process it and you will get it pé owó òpó ẹ̀ ṣàánú mi ni ò sí. Si sẹ́bẹ̀ ẹ̀yin náà ń gbọ́ ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi sẹ́yìn náà ń gbọ́ bẹ́ẹ̀ pé ó yá ilé ní ten thousand ó fi gba fifteen ó yá kan ní twenty ó fi gba twenty five ó yá kan ní fifty ó fi gba sixty in tí ń lé yẹn náà lóyún ó jẹ́ kápítà ẹlòmíì fáwọn èèyàn sì pọ̀ bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah tá a bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá ti gbà sílámù wọ́n lè mọ́ sọ pé àwọn ẹ̀sẹ̀ mùsùlùmí tá a bá jẹ́ mùsùlùmí sí wọ́n gbọ́ àyàrí àbí gbọ́ rí sẹ́ni tó ké fún wọn tó fi rán wọn létí sóun ló jẹ̀bi eléyìí ó gbà kíyèsí ó gbà kíyèsí gan lẹ́yìn náà anábì sallallahu ta'ala sọ́lá ó ní láàánà lọ́wọ́ ákílà ríbá wà mú kílà wà ṣáàìdé wà káàtìbà anábì ní ọlọ́run ṣẹ́bi lé ẹni tí bá ń jẹ rìbá àti ẹni tí ó ń fúnni jẹ àtẹni tí ń jẹ́rìí ẹ̀ àtẹni tí ń kọ́ akọ̀wé ẹ̀ that is why jẹ́ pé sẹ́bàṣẹ̀ máa wòran náà nù tí ò sí báńkì kankan lórí ilẹ̀ àfi báńkì rìbá tó jẹ́ wípé àwọn èèyàn nísìn wọ́n sọ pé tọ̀ kò sí sẹ́ẹ̀lì aláfibára one bank ṣùgbọ́n gbówó wá ní ṣẹ̀bí kásíá lòun lórí kan tòun ó sì ti wà involve èyí tí ò jẹ báńkì náà kọ́ là ń sọ yìí táwọn èèyàn dálẹ̀ yáyọ lè dínà àmọ̀nú ìtàkùnláwà dárò mọ̀ bá kẹ́mínà rẹ́bà nǹkan tó mọ̀ mí ní nínú sóràtù bákàrà náà ni láti 278 ẹ̀yin mú ní òdodo ẹ ọlọ́run wà dárò mọ̀ bá kẹ́mínà rẹ́bà. èyí tí ẹ gbàgbọ́ ẹ bẹ̀rù ọlọ́run kí ẹ sì fi èyí tí ó kù sílẹ̀ nínú èlé bí fa illam taf'alu ṣùgbọ́n tí ẹ kò bá ṣe bẹ́ẹ̀. tẹ́ ẹ bá gbọ́ sọ́lọ́run lẹ́nu nígbà náà kí ẹ máa retí ogun àti àwọn tẹ́ máa sọ pé sọ̀kalẹ̀ ogun ogun ọ̀run ogun ọ̀run sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ àti ogun bẹ lọ́run lọ́dọ̀ ọlọ́run lóòótọ́ ló kàn jẹ́ pé ó yàtọ̀ síbi táwọn ń lò sí ni ọlọ́run ní fáádà ní ó bẹ harubin minallah torí pé yẹn ń jẹ rìbá ẹ bóò ni bóò ni oníkéwò kan ó sì tú bí tó fẹ́ ṣe àtakò ẹ̀dàkùn bóò ní èsì tú àárín fáádà náà bí ọlọ́run sọ sábàbí ó sì sọ̀rọ̀ ìjà tó ń lọ minallah ìmáàmù ṣáfì rahimahullah wọ́n bí wọ́n léèrè nípa nítòjọ mọ́ rìbá àti kan tí ìrántí bí mo ṣe ń sọ̀rọ̀ wọn ò fèsì lẹ́sẹ̀kẹsẹ̀ wọn wá ní nígbà tí tó ní padà wá wọn ní rìbá ìlò bóyá rìbá àtọ́tí ni wọn ní rìbá ló burú jù lẹ́sẹ̀ torí pé ìrìn ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ ogun tóun ó gbógun òun ó àti ibi rìbá ń sọ ń àti jìyà bẹ̀ àtàìdá abẹ̀ àti pé èèwọ̀ ni àmọ́ tó wá sọ pé ogun ó dìde látọ̀dọ̀ òun tí mo fi rélé ń rìbá rìbá ló burú jù ààrẹ kan àwọn tó ti dààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìlọ́kọjá ó ń sọ̀rọ̀ compound interest kéèyàn yáwó èèyàn yá ten thousand naira ní ìsìn ten thousand naira tó yá yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní téèyàn ó san lórí ẹ̀ ti di two hundred thousand naira. mo ní àṣẹ ìròyìn sì gbé àṣẹyìn náà àṣẹ ẹ̀ ń ronú débi ẹ̀ka ronú débi tọ́lọ́run ni èèyàn yá ten thousand owó yẹn wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ èlé wá ń gùn èlé gangan ti wá di two hundred thousand lówó tó rí lè jẹ tọ ọ̀kanu. wàyín kánà ẹ̀ ń bọ́ládé wàyín lam tafàálù tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀. tẹ́ ẹ̀ kúrò níbẹ̀. nígbà náà. fàdánù lọ bí mina Allahi wa rasuli wa bí ẹ bá padà bá nígbà náà ojú owó yín yóò jẹ́ ti yín. ẹ gbowó yín sọ́wọ́ ẹ máa fi sọ̀wọ́ míì tó máa lọ. ẹ ẹ dáná sun nígbà tí ò yé yín tẹ́ ẹ ti lo rìbá ṣe gba rìbá jẹ rìbá àti gbogbo ẹ̀ ẹ kú òun bẹ́ẹ̀ tọ́lọ́run bá ní ẹ̀dá náà sun kọ́ kó tó rí pa ànábì dé sallallahu ta'ala táwọn ànábì ọlọ́run bá jagun kó tó rí pa ọlọ́run bá ànábì Muhammad dé sallallahu ta'ala sallam gbogbo ọ̀rọ̀ tán bá kó lógun pátápátá àwọn gbọ́dọ̀ fọ́ ọkàn kankan bẹ̀ wọ́n kò jọ sí ìkan ni ọlọ́run sì ran iná sí láti sánmọ̀ yóò sì jó nǹkan délẹ̀ ráúráú ọ ń ànábì sọ sallallahu ta'ala pé ọlọ́run fún mi ní nǹkan márùn-ún kan tó fáwọn ànábì tó ṣáájú mi nínú ẹ̀ ni kí á sàǹfààní látara ọrọ̀ ogun tá a bá kó ká fáwọn tó jagun ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì tó jagun bó ti wù kó tó kí nǹkan yẹn tó billions wọn kò jọ síbi kan tí náà fi jẹ ni tọ́lọ̀ ń bá nígbà tẹ́ kò mi rìbá tán owó tẹ́ ẹ fi ṣòwò tẹ́ ẹ fi owó èlé yẹn ẹ lọ dà sódò nǹkan kẹ́ tó wà lójẹ́ náà ọlọ́run wa ní ọlọ́run wa sọ bẹ́ẹ̀ onífàlà kọ́múrú ùsù amúhálì kùn ẹ̀yìn lẹ́ni kápítà o la tazlimuna wa la tuzlamun. ẹ má ṣe àbòsí àti yóò ti ṣe àbòsí fún yín. wa in kana dhu usratin fanadiratun ila maisara. bí onígbèsè náà bá jẹ́ ẹni tí ara ni. tí ara ni onígbèsè. kí ẹ lọ lára di ìgbà tí yóò rọrùn. à ẹ ti mọ̀ para ní ẹ ti mọ̀ para ní nígbà pé kò àwùjọ náà ló wà kó sá lọ ẹ lọ lára dìgbà tára bá dẹ̀ wa an tasaddaqu khairul lakum àti pé kí ẹ fi tọrẹ fún ó dára jù. kódà kódà bí ẹ bá sànú ẹ iṣẹ́ rẹ̀ kan tó ń bẹ́ńbẹ̀ lọ́tọ̀ téèyàn ó jèrè ẹ̀ fẹ́ni tó bá mọ̀. wàmín akílì àmúwálì náà sùlìbáàtì akílù hábìlì kìmọ̀ nínú nínú ọ̀nà jíjẹ dúkìá àwọn èèyàn lọ́nà tẹ́tẹ́ wọ́n ní bísínẹ́sì lónà wọ́n ní bísínẹ́sì ni àwọn èèyàn ti di nǹkan mọ́lẹ̀ níbi tẹ́tẹ́ tó jẹ́ wípé àfi tọ́lọ́run bá nímọ́lẹ̀ tí ó tàn sí wọn lọ́kàn látọ̀dọ̀ ààrẹ wàláì ni wọ́n fi lè síwọ́ tán fi lè túbá àti pẹ́ni tó jẹ tẹ́tẹ́ ẹ mọ́ gbọ́ o bí ọ̀rọ̀ rìbá tá a sọ lókè lẹ́ẹ̀kan náà ni tó jẹ́ pé ó ní ah òun mọ̀ pé òun ti ṣìnà tó báyìí ó ti jẹ lé ó ti jẹ mútọ̀ ó ti jẹ ilẹ̀ síbi tó dáa àwọn tí ẹni tán jẹ́ lọ́wọ́ ẹ̀ àti ẹni tó ṣe kíní bó bá tẹ̀ wá bẹ̀rẹ̀ ọlọ́run níbi pé wá dá nǹkan yẹn padà sóye owó nílé ó ṣe bẹ́ẹ̀ àmọ́ nígbà tí ò tẹ̀ sí ẹni tí ó jẹ nǹkan lọ́dọ̀ ẹni tó ṣe ní tó jẹ gan ó ti lógbó àbí kó ku rárá rà ń bẹ̀ tó jẹ ẹnìkan sọ pé oníbọ́ọ̀lù kan ní òun ìní oníbọ́ọ̀lù kan ní òun ìní ọ̀kan gbé 50,000 lẹ̀ ọ̀kan gbé pijó lẹ̀ 50,000 sí pijó wọ́n sì jẹ́ pijó ló bá yóò sá kí àwọ́ àtọmọkulé èpè alfa sóyé lónà bá wú sí kọ́rídọ̀ bìkan nú ilé àbíkán kí ìsára jọ náà kọ́ máa lọ bẹ́yẹn lórí mo ń sọ èyí tí mo rí mo ń sọ ìkéde pé mo ń rò sọ o àwọn èèyàn ń sọ lọ́wọ́ ni pé sọmọ ọ̀gbọ́n ti jẹ mútọ̀ lágbọ́já abẹ́kúta ni mo lọ ń jọ́nà tí mo lọ sí wá sí ibi tí mo dé sí ni wọ́n ti ń sọ̀rọ̀ yẹn wọn náà ti jẹ́ ká lálẹ́ yìí torí fifty thousand tí ní ẹni tó gbé fifty thousand kalẹ̀ ni ló jẹ mútọ̀ tó bá jẹ́ pé eh, èèyàn tiẹ̀ ló ń wí ni òun kàn gba fifty thousand kún yóò fi repo sọ́kọ̀ tiẹ̀ tẹ́tẹ́ ó ń bẹ níbi jíjẹ dúkìá àwọn èèyàn lọ́nà ìbàjẹ́ tọ́lọ̀ ń sọ pé ayọ́ lẹ̀dínà ámọ̀nù ọ̀rọ̀ tó ń tẹ̀rí ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo dájúdájú ọtí àti tẹ́tẹ́ àti òrìṣà bíbọ fífi nǹkan òsà pín nǹkan ẹ̀gbin ni iṣẹ́ èṣù ni torí náà ẹ̀jìnà sí kẹ́lẹ̀ sóríire àìjìnà sí ń kọ́ kí ni ó fà orí burúkú ẹwọ bọ́lọ́run ṣe tò lera wọn ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́tẹ́ ọlọ́run abẹ́rẹ̀ látọ̀rí ọtí ni mo mọ́ sọ pé ṣé èèyàn àfà èèyàn tí ń ṣe wá sí lè mọ́ tọ́tí káfáwà mọ́mọ́ ìlú débi wá sí ọtí pé inú òbí alásùnmọ́ mi onílé kejì ẹ̀ ó lè mọ́ tọ́tí kó bá wá sí débi ọtí kó lóun ti ṣe ọlọ́run kó sì fò òun náà bàbá wa náà yorùbá fi máa ń sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sani wá sí ẹni ta báwo lọ tún bẹ̀ ṣe ẹni bàtà báwo lọ tún bẹ̀ ṣe wọ́n kọ́kọ́ sọ pé ẹni bàtà báwo foríjìn wa wọ́n tún dàrò pé dákun mọ́ foríjìn wa lọ́tún bẹ̀ ṣe ni <laughs> lọ́tún bẹ̀ ṣe ni o torí pé wá sí obìnrin tí ń ṣe gan wí wá sí mọ́ fọyàn mọ́ ni èèyàn náà mọ̀ ọ́ rò lọ́dọ̀ ààrẹ tóun ntẹ́mi náà ń hù níwà yìí ṣé tí bá tí wà sí bá débẹ̀ tá a bá ka tí a débẹ̀ ṣé màá tún fòbẹ̀ náà nítorí pé bẹ́ẹ̀ mi gàgà tí mò ń sọ̀rọ̀ wí. àwọn tí bá ń ta bá tí ń bá wí kàn mọ́ wọra wọn bíi pé wọ́n ń bá wọn wí ni ó ń bẹ́ni tí ń ṣe wá sí náà wí. kódà àwọn èèyàn onímọ̀ sọ fún pé àsọ̀tẹ̀ sọ̀rọ̀ débẹ̀ ọ̀yà gbé dígí kí wọn náà wò. láìláì níbi tọ́rọ̀ ọlọ́run bá wọn ṣàtúnṣe yàn dé tẹ́tẹ́ wà ń bi ọ̀nà tí wọ́n fi ń jẹ owó àwọn èèyàn lọ́nà jẹkújẹ o ààrẹ ní akhdhu rọ́ṣùwà ibẹ̀ ni mo lọ lẹ́ẹ̀kan tí mo ní àwọn èèyàn pàápàá jùlọ ní tó súnmọ́ táwọn èèyàn ti gbọ́ ibi eléyìí ni pé kọ́lọ́pàá dáyàn lójú títì wọ́n bẹ̀rẹ̀ fifty naira àgàgà kó tún wá jẹ́ wípé ẹni èyí tó wá rúfin sàpá àwọn tí ò rúfin tó pé ẹ̀sà sanwó ẹ̀sà sanwó ẹ̀mọ́ lẹ́mọ́ lọ ni kí wọ́n tún wá jí afurasí sóyé ó wá bá wọn ní ṣọ́ọ̀bù nù ìgbà náà ni ó wà di pé tẹ́ta àtàlówó ẹ̀ òun máa sọ pé àlówó kíni wọ́n lè fààyàn tọ́gbọ̀n ṣẹ́jú owó yẹn ni rọ́ṣùwà àbí ní mínísírì àwọn òtò ọlọ́pàá nífa ọlọ́pàá ò ti jẹ ten percent nínú owó ìbọ̀nú sí nǹkan tí ń wọlé ní mínísírì la hawla wala billah torí pé èrò ń lọ ń bọ̀ lójú títí láti rí tọlọ́pàá o kò sẹ́ni kankan tá a yìn inú wọn kó ṣe dáadáa o sòye tán bá sọ fún yàn pé is not on seat until tí ó sáìn kò mí nǹkan nìyẹn lọ jẹun o nígbà tí ẹ bá san twenty thousand tán ní àwọn sọ pé ẹgbẹ́ fún máa tó àsóhun náà ló jókòó is not on seat ni pé ọ̀ tí ìmọ̀ báwọn ẹgbẹ́ ṣe ń ṣe èèyàn lè lo two weeks lábújá nítorí ẹ̀ ó lè lo one month tí ó àmọ́ padà bànújẹ́ pé ah gbogbo tó ń fi sùn tẹ́lẹ̀ wọn bá sì ti sọ ibi tí wọ́n ń lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ti mọ̀ pé ibi tí wọ́n ń lọ nu pé kí lẹ fẹ́ ká ṣe lẹ́mọ̀ gbọ́ kí lẹ fẹ́ ká ṣe rọ́ṣí wà nìyẹn ẹni tí ò bá ní yóò padà lé yóò fara mọ́ àrùn tí ń ṣe yóò lọ́mọ tọ́jú ẹ̀

àwa àwòtúmọ̀ ibi ó ni alibaru anirahma ìgbéni jìnnà síkẹ̀ ìgbéni jìnnà síkẹ̀ níbi jẹ́ pé wọ́n kàn fẹ́ wọ́n kàn sọ ọmọ yìí ni ti àwọn aráàlú náà ntáwa náà sí ntáwa ó pọ̀ ntáwa ó pọ̀ nílùú tó lajú tó yé wọn ní sọ fún kó tó lọ gba gbogbo ohun tó yẹ kó gbà ilé iṣẹ́ mi ń bẹ́lẹ̀ tí wọ́n ti ìdálẹ̀ rárá wọ́n ti dọ́ pé ìwé ẹ̀ ní ó kọ́kọ́ parí kẹ́ tó to búlọ́ọ̀kù kan ìwé rẹ̀ ilé skul ẹ̀ tí ìgbọ́mọ kan ìwé ẹ̀ ní ó kọ́kọ́ parí ọjà kọ́ńpínì tẹ̀fẹ́ dálẹ̀ ìwé ẹ̀ ní ó kọ́kọ́ parí ibi tá a bára wa ó káwa náà ká má ń lè nà tán ká má ń lè wípé orílẹ̀-èdè wo la wà orílẹ̀-èdè wo la wà tá a mọ̀ ẹ wo millions ẹ wo billions ẹ mọ̀jẹ̀ ń pè millions tí ó mọ̀ wọ àpòjọba látara ìwé ìwé ìwé license ìwé ọkọ̀ ìwé kìíní gbogbo tó nídìí ìwé pátápátá ẹ wo billions tí ó mọ̀ wà àpòjọba tó bá jẹ́ ìlú tó developed ẹ wo irú iṣẹ́ ribiribi iṣẹ́ ìlú tí wọ́n fowó yẹn ṣe táyé ó tòrò fọ́n mi yẹn àwọn èèyàn sọ pé à kí ló kàn wá pẹ̀lú yẹn sọ pé tá a bá ti gbà tán ó tún lówó tá a tún mọ̀ san a máa sanwó ọ̀nà méjì ní ọjọ́ pé táwọn yẹn bá ń sọ pé àníjọba wọ́n rí wì wọ́n rí wì ibẹ̀ nìkan la sọ pé òun nù sí lọ́n bí aláìsìn fúnra rẹ̀ náà ní jẹ́rìí lé rẹ̀ lórí ìyẹn pé ńgbà tí yẹn bá níjọba bí aláìní wọ́n mọ̀ sọ pé yẹn níjọba náà ni ìyọ́ ọmọ ọ̀nà tó lè gbà sí nǹkan yẹn pẹ̀lú rọrùn irú àǹfààní irú owó tọ́mọ yìí wọ́n máa san sákò ìjọba yẹn wọ́n mọ̀nà tó gba dá àǹfààní yẹn padà sáràlú sáràlú ni wọ́n mọ̀ yìí wọ́n pé kódà ọlọ́run ọba yóò san ilẹ̀ san rẹ o kò ní pinyin pa o kí a mọ̀ pé àwa náà lápadà jàǹfààní yìí gbọ́kọ̀ bá sáré jù nílùú tó lajú nígbà tẹ́ bá fi wò pọ́dún kan parí báyìí ó ní iye bílíọ̀nù tí ó ti wà káǹtì ìjọba tí kámẹ́rà tó ti mú ọkọ̀ tí ń sáré kọjá bó ṣe yẹ ọlọ́run ní ọ̀sẹ̀bi ó ní àtàmàúnà lèlè kẹ́díbì àkàlùnà lè sóòtì nígbà tí ń sọ̀rọ̀ àwọn ìròyìn àwọn Yahudi ó ní sàmàúnà lèlè kẹ́díbì nínú aburú wọn ni pé wọ́n máa jẹ ìwọ kìí ṣe pọ́lísì o oúnjẹ àárọ̀m àkàlùnà lè sóòtì sàmàúnà lè kẹ́díbì wọ́n máa ìdúró ń bẹ lẹ́nu wọn bẹ́ẹ̀ ni àkàlùnà lè sóòtì wọ́n máa jẹ ìjẹkújẹ pọ̀ bákan náà kólù láhámi nábàtà mí náà sòhò tìfànàrò àwòlàbí gbogbo ẹran ara tó bá dìde látara èèwọ̀ táǹkà alẹ́ yìí iná ni ó tọ́ka fi wọ́ kúrò níbẹ̀ o ẹ̀rí téèyàn bá jẹ ìjẹkújẹ tírú àwọn ìjẹkújẹ yẹn dún dé bí onírànà táǹkà kalẹ̀ yìí ìmọ̀ hàn lára ẹni tó jẹ gan bíi kí ẹ̀kẹ́ kan ojú kan lọ ìmọ̀ sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láì ṣe bá a ṣe dáa sóyé bíi kí àlàwé ẹ̀dí kan kójú kan kójú kejì lọ ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ in fact ẹ bá rẹ́ni tí ó wà lórí halal níwọ̀nba tó sì tún dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ ẹ mọ̀ pé orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gíṣù nínú muamalat nínú tijarot èrú níbi kátàkárà ń bẹ ẹnu ọ̀nà táwọn èèyàn fi ń jẹ dúkìá ẹni ẹlẹ́ni lọ́nà tí tọ́ ó ó pọ̀ rẹpẹtẹ ó a lè mẹ́nu bàtán lásìkò yìí kọ́lọ́mùbá kó mọ́sà sí àwọn jùkọ́ fún wa ká túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ká lè àtàlùkẹ́ àmọ́ wa hada wa sallallahu ta'ala ala yuna muhammad wa ala alihi wa